johanu orí kejì ní ọjọ́ kẹta wọ́n ń ṣe ìgbéyàwó kan ní kánà ìlú kan ní gálílì ìyá jésù wà níbẹ̀ wọ́n pe jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ibi ìgbéyàwó náà nígbà tí ọtí tán ìyá jésù sọ fún un pé. wọn kò ní ọtí mọ́. jésù wí fún un pé. kí ni tèmi àti tìrẹ ti jẹ́ obìnrin yìí àkókò mi kò tí ì tó. ìyá rẹ̀ sọ fún àwọn ìránṣẹ́ pé. ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín. ìkòkò òkúta mẹ́fà kan wà níbẹ̀ tí wọ́n ti tọ́jú fún omi ìwẹ̀ ọwọ́ wẹ ẹsẹ̀ àwọn júù ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó bíi garawa omi márùn-ún tàbí mẹ́fà jésù wí fún àwọn ìránṣẹ́ pé. ẹ pọn omi kún inú àwọn ìkòkò wọ̀nyí. wọ́n bá pọnmi kún wọn ó bá tún wí fún wọn pé ẹ bù nínú rẹ̀ lọ fún alága àsè. wọ́n bá bù ú lọ nígbà tí alága àsè tọ́ omi tí ó di ọtí wò láì mọbi tí ó ti wá bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìránṣẹ́ tí ó bu omi náà mọ̀ alága àsè pe ọkọ ìyàwó ó ní. ọtí tí ó bá dùn ní gbogbo ènìyàn kọ́ ń gbé kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá ti mu ọtí yó tán wọ́n á wá gbé ọtí èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá ṣùgbọ́n ìwọ fi àtàtà ọtí yìí pamọ́ di àkókò yìí. èyí ni ìbẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìyanu tí jésù ṣe ní kánà àti gálílì èyí gbé ògo rẹ̀ yọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́ lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí kápánámù òun ìyá rẹ̀ àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n gbé ibẹ̀ fún ọjọ́ bíi mélòó kan nígbà tí ó fẹ́rẹ̀ẹ́ tó àkókò àjọ̀dún ìrékọjá àwọn júù jésù gòkè lọ sí jerusalem ó rí àwọn tí ń ta màálùú àgùntàn àti ẹyẹlé nínú àgbàlá tẹ́ḿpìlì àti àwọn tí ń ṣe pàṣípààrọ̀ owó jésù bá fi okùn kan ṣe ẹgbà ó bẹ̀rẹ̀ sí pé gbogbo wọn jáde kúrò nínú àgbàlá ilé ìjọba ó lé àwọn tí ń ta àgùntàn àti màálùú jáde gba gbogbo owó àwọn onípàṣípààrọ̀ nù ó sì ti tábìlì wọn ṣubú ó sọ fún àwọn tí ń ta ẹlé pé. ẹ gbé gbogbo nǹkan wọ̀nyí kúrò níhìn-ín ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ìtajà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí àkọsílẹ̀ kan tí ó kà báyìí. ìtara ilé rẹ̀ ti jẹ mí lógún pátápátá. àwọn júù wá bíi pé. àmì wo ni ìwọ fi hàn wá gẹ́gẹ́ bí ìdí tí o fi ń ṣe nǹkan wọ̀nyí jésù dá wọn lóhùn pé. bí ẹ bá wó tẹ́ḿpìlì yìí èmi yóò tún kọ́ ní ọjọ́ mẹ́ta. àwọn júù wí fún un pé. àádọ́ta ọdún ó dín mẹ́rin ni ó gbà wá láti kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ yóò wà á kọ́ ní ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ara rẹ̀ ni ó ń sọ̀rọ̀ bá tí ó pè ní tẹ́ḿpìlì nítorí náà nígbà tí a ti jí i dìde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n wá gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí jésù ti sọ nígbà tí jésù wà ní agbègbè jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n ṣe àkíyèsí àwọn iṣẹ́ ìyanu tí ó ń ṣe ṣùgbọ́n jésù fúnra rẹ̀ kò gbára lé wọn nítorí ó mọ gbogbo ènìyàn kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ẹnikẹ́ni bá sọ fún un nípa ọmọ aráyé nítorí ó mọ ohun tí ó wà nínú wọn